tv ojú wa tó lé ojú wa tó kó. gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ẹ súnmọ́ bí o mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ ńlá ni o pàápàá jùlọ gbogbo ẹ̀yin ìyàwó ilé ẹ wá o ẹ wá kẹ́kọ̀ọ́ o ẹ̀yin bàbá ẹ̀yin màmá gbogbo ẹ̀yin lọ́kọ láya ẹ súnmọ́ bí ẹ wá kẹ́kọ̀ọ́ ṣe rí fọ́nrán èyí tẹ̀ ń wò yìí fọ́nrán èyí tẹ̀ ń wò yìí mo gbé ìròyìn kan níjẹta wípé nílùú Ìjẹ̀bú Òde wípé arábìnrin kan jáde ńlé tó dágbére fáwọn tí wọ́n jọ ń gbélé pò ń bọ̀ nígbà tó di ọwọ́ ọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ táwọn tí wọ́n jọ ń gbélé tí wọ́n ò rí tí wọ́n padà lọ ságọ́ ọlọ́pàá lọ fẹjọ́ sùn pé lágbájá jáde àwọn òrí òtọ́ nìkan padà wá in the next twenty four hours ǹjẹ́ mọ̀ wípé arábìnrin yẹn ọ̀rẹ́kùnrin ẹ̀ ló lọ bá ìgbà tó wá lọ bá ọ̀rẹ́kùnrin ẹ̀ kí ló ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ <laughs> ọlọ́run kúkú mọ̀ sọ wa ṣé mọ̀ wípé arábìnrin yẹn wọ́n ti pa wọ́n kún wọ́n ṣe gbogbo ẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn lẹ̀ ń wò yìí o kódà ìyàwó ilé ìyàwó ilé wà ńbẹ̀ ìyàwó ilé tó fọkọ ẹ̀ lẹ́ńlé tó lọlé ọdún ńgbà tó sì délé ọdún tán tó gba bòmíì lọ hmm, ó wà interesting dákú torí ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀ yín torí ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ẹ bá mi ṣí share fídíò yìí ẹ bá ń share kó dọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa ẹ bá ń pín kọkùnrin ó rí kóbìnrin ó rí kọmọdé ó rí kágbà rí i torí ẹ ṣe ráwọn èèyàn ara wọn lẹ ń wòye ìyàwó ilé kan tó fọkọ ẹ lẹ́ńlé <laughs> tó dágbére ilé ọdún tó gba bòmí ìlọrin o ó wà interesting gan ẹ kẹ́kọ̀ọ́ ńlá ń bẹ̀ torí ẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ojú tuntun ẹ bá mi subscribe sórí ìkànnì yìí ẹ subscribe yẹn lẹ ń wò yẹn ẹ gbọ́wọ́lé kíní tó wà wájú ẹ̀bí agogo yẹn náà ẹ tẹ̀ sí ìgbàkigbà tó bá ti fi fídíò tuntun sórí ìkànnì wa yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ á dẹ̀ jẹ́ kí ẹ lè mọ rí gbogbo àwọn ètò tá a bá ń ṣe lórí ìkànnì yìí ẹ bá mi ṣí àìkú dọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa àfìgbà tí èèyàn bá ẹ ń bá ti kú nìkan ni ò ní kẹ́kọ̀ọ́ o mẹ́wàá ń ṣẹlẹ̀ ìjẹ̀bú òde ìjẹ̀bú òde lélẹ́yìí ti ṣẹlẹ̀ o ìjẹ̀bú òde mẹ́wàá mọ̀ ń ṣẹlẹ̀ nílẹ̀ dúníyàn yìí ṣùgbọ́n mi ní dáyín lágara gbogbo bí wọ́n ṣe pa bí wọ́n ṣe kún bí wọ́n ṣe tan obìnrin yẹn bí wọ́n ṣe di pé wọ́n ń ta ara ẹ̀ gbogbo ẹ̀ <laughs> lẹ́wù lórí ọ̀fẹ́ lẹ́mọ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn lẹ́yọ kọ̀ọ̀kan pé ẹ rí àwọn bíi mẹ́jọ náà ṣiṣẹ́ yẹn Oyíndàmọ́lá òní òná o wọ́n pa ń pa àfọnáfọsùn wọ́n wá pín gbogbo ẹran rẹ̀ à ah, èèyàn mọ̀ burú o àṣẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ lé tiẹ̀ ẹni tí wọ́n ń wò yẹn sórí pé èèyàn ṣe é finú tán tí wọ́n ń wò pé èèyàn ní rẹ́mi ní. orúkọ mi ni orí tó ṣe Táíwò Munguyi number forty one Ìdèlè street ọ̀pọ̀lọ́sà ìjàbọ̀dé mo gbé girlfriend mi kan fún kejì mi àwárìwá apá kan tó gbé àdọ́gba ọlọ́pàá ní ní on the twenty nine gbà tí mo fún tí mo fún lóko ní nọ́mbà yẹn wá fi nọ́mbà yẹn kó fi direct ẹ̀ wá wọ́n fi direct ẹ̀ wá sí ọ̀dọ̀ mi so gbà tó wá jọ dórí bẹ́ẹ̀dì èmi wá dì lọ́mù wá fún lọ́rùn àwa àjọpá bí nǹkan yẹn ṣe ń ṣẹlẹ̀ rí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ láti ọdún tó kọjá láti oṣù karùn-ún ọdún tó kọjá nkú fún yín full details oṣù karùn-ún ọdún tó kọjá ni mo ní ọlápẹ̀ mi pẹ̀lú lukú iṣẹ́ kan náà làjọ ń ṣe iṣẹ́ ìṣègùn kan náà làjọ ń ṣe so ó máa ń wá mi wá sílé èmi náà máa wà lọ sí ilé ọ̀dọ̀ ẹ̀ ọwọ́ dẹ wá di oṣù láàrin oṣù karùn-ún yẹn máa wà lọ ìgbà tí mo dé ọ̀dọ̀ ẹ̀ nǹkan tí mo bá ń bẹ̀ ó yàtọ̀ mi ì rí nǹkan yẹn ní ọwọ́ èrè so ìgbà tí mo wá rí nǹkan yẹn eh, ara ẹran èèyàn mo bá ní ọwọ́ ẹ̀ lọ́wọ́ yẹn lúkú bẹ́ẹ̀ ni mo bá lọ́wọ́ ẹ̀ so ìgbà tí mo wá bá nǹkan yẹn ní ní ọwọ́ ẹ̀ so bó ṣe dé nìyẹn bó ṣe lọ́ọ̀kì mi láṣọ bó ṣe dé nìyẹn bó ṣe lọ́ọ̀kì mi ní aṣọ nìyẹn pé mo ti di ní ọwọ́ òun mi ò lè lọ àfi tóun bá búra fún mi ìbùnà sòun máa mú mi ní ọbẹ̀ torí ọbẹ̀ wà ní. sókè lọ́wọ́ náà ń pa fún no ẹ eh, mo bá ara ẹran ní ọwọ́ ẹ tó ṣe. àní kí ló dé tó fi gé lẹ́sẹ̀ ẹran kí ló fẹ́ fi ṣe. mi mi eh, mi mi rọ ó nù ó fẹ́ lò ní. mi ìmọ̀ tó fẹ́ fi ṣe ń gbà yẹn. ẹ kí ló wá sọ so láyé tàṣà inú nǹkan tó ju kíní yẹn sí wá sí ọ̀dọ̀ ẹ̀ bó ṣe bó ṣe gbé kíní yẹn jáde nìyẹn wá tọwọ́ bọ nǹkan yẹn ó wá ní kí n lanú mi bó fi ó yẹ fi kíní yẹn sí mi ní ẹnu nìyẹn pé ẹ̀jẹ̀ hmm, tó wà lára àwọn èké yẹn kíní yẹn bó ṣe ẹ fi sí mi lẹ́nu pé mo ti lọ́wọ́ wọn láti lọ mi gbọ́dọ̀ sọ fún anybody mọ́ o. lẹ́yìn náà kí ló wá jẹ́wọ́ fún yín. lẹ́yìn náà ó ṣe àpadà mú ẹnìkan wá sọ́dọ̀ mi ló ṣe àpadà sọ bó ṣe ń ṣe nǹkan yẹn fún mi. kí ni nǹkan náà kí ni nǹkan yẹn náà. pé pé báwọn ṣe mú pé bó ṣe máa ń pa èèyàn òun lè ṣe. kí ló fi èèyàn tó bá pàṣẹ. ó máa ń tà ní. ọ̀tá ló ń tà fún. àwọn bàbá méjì tó wà bíbá yìí ló ń tà fún. ok so ẹni tẹ́ ẹ pa yìí kí lórúkọ yìí oyin dà oyin dà oyin dà. ọmọ bolo ọmọ Ìjẹ̀bú Òde náà ni. ok ọdún wo lẹ ti ń ṣe girlfriend. last year náà ni mo gba nọ́mbà Ok, so ẹni oyin dà yìí ni ẹni kelo tí ẹ pa. àwọn lẹ́nu kẹta ẹ̀sìn tí èmi bá wọn mọ̀ ń pa o. àwọn báwo lè ṣe máa ń ṣe tí wọ́n ti pa. a máa ń pèsè sí ẹ àwọn tá a máa kó sínú àpò tó bá ju kó sínú àpò a máa kó lọ sílé òun so tóun bá ti wá tà ló máa fún mi ní ló máa fẹ́ mi ní owó. alákọ̀ọ́kọ́ tẹ ọkọ̀ pa tẹjọ pa ta ló mú ẹni yẹn wá. òun ló kọ́ mọ́ èèyàn wá sọ́dọ̀ mi tẹ ọkọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ni gbà tá pa yẹn tán tó gbé gbogbo pààtì yẹn lọ gbà tí awọ tó dẹ̀ mú lọ tó máa dé padà gbà tó máa dé alẹ́ ọjọ́ kejì ó fún five thousand ló kọ́ fún mi ní àkọ́kọ́ ní àkọ́kọ́ five thousand. Lo fún mi ẹlẹ́kejì ó fún mi twenty five thousand kílẹ̀ yìí ló fún mi ní ẹlẹ́kejì ẹlẹ́kẹta yẹn láti òun láti dispose òun nìkan ló yìí dispose lára nínú ẹ̀ nínú nǹkan ẹlẹ́kẹta tá a pa yìí ọkàn nìkan ló ló fún mi nínú ẹ̀ ọkàn ọkàn yẹn gan ọlápẹ̀mí ọlápẹ̀mí kò mí mọ bó ṣe máa ń preserve ẹ̀ tó o máa ń preserve ẹ̀ làkínní òkè bàjẹ́ ó sì bàjẹ́ gan kébì bá pa lóṣù òun náà òun lójú ọ̀yàn méjì fún mi pé kọ́ ọ̀yàn máa gba nǹkan yẹn ní ọwọ́ mi. iṣẹ́ wo ni àwọn pátí owó tó pátí ìyọ̀kan láti fi ṣiṣẹ́ ọkọ̀ àbí dájú. àmì mi mọ mi tí mo ṣe ń táwọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ń lò. orúkọ. Lukman Ọládélé. láti mọ̀ opposite Olisa. ok so kí ló gbé dé ọ̀dọ̀ ọlọ́pàá. last year ọ̀rẹ́ mi kọ́ wà ní àgọ́ ńlàgọ yẹn ó fún lójú yẹn kìíní yẹn fún mi yẹ ẹwọn yẹn yẹ ẹwọn yẹn ó fi júwe iṣẹ́ kan fún mi mọ́sán pa pé mi. kí ni iṣẹ́ tó fi júwe. n pé pé kí n jo nípa àṣírí bíbò ní nǹkan yẹn màá ní nǹkan ìbáraẹni máa ṣe rí sá. nǹkan wo ìyá ẹran tọ̀hún sanpọ̀ ọ̀hún pa ni ẹran ìyàn yìí náà ni òun wá lọ bá mi gẹ̀ẹ́tì ẹ̀ wá ló fi lọ lọ fi jó kan jíjó kan tèmi fẹ́ fi jó kan ẹ̀wọ̀n dé bá mi nínú ilé mo last year yẹn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ni à ń sọ ní ẹ̀kọ́ ṣe pé three years sá last year bẹ́ẹ̀ ni etí bọ̀bọ̀ yẹn etí bọ̀bọ̀ yẹn etí bọ̀bọ̀ yẹn fún mi etí ẹ̀ kọ́ fún mi etí ẹ̀ kọ́ fún mi ìyẹn ló ń lọ síbi three years mi dẹ̀ tí mọ̀ nípa nǹkan gbogbo gba yẹn ìyẹn mú kọ́kọ́ fún wọn ìyẹn kọ́kọ́ fún wọn ó dín pé mi ṣe dáwọ́ nígbà yẹn wọn mi ìgbà owó kọ̀ọ̀kan lọ́wọ́ wọn four thousand yẹn ní lára tẹ́lẹ̀ last week last week ìyẹn lára ilé bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni àwọn tó dẹ̀ tún pọ̀ fẹ́ gba orí ẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀ náà máa wáyé aṣáájọ àjọ wa ni èmi àti ẹnjọ wa nínú ilé bèbí kan pè láwọn ọmọ ọmọ tó wà ní ibi central mosque lóyìnbó yẹn ó dẹ̀ wo bó ṣe wá sínú ilé pa ní ọkùnrin pé mo ní ẹ̀gbọ́n mo ní àtẹ̀jọ́ ń ta òun ni pé anybody broken pé kí la fẹ́ ṣe sí ọmọ tó wà lè wọ́n ní ọmọ nǹkan tá a máa ṣe sí ah mo ní opportunity ìdí ẹ̀rí. ṣadé bẹ́ẹ̀ ni yìí obìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀sí pa. obìnrin girlfriend tọmọ ilé àwọn méjì tó kù. ok obìnrin ni gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ẹ ṣá. ṣé obìnrin ni nǹkan tí ẹ̀ ń lò yẹn ló ń lo ẹran ẹ̀yàn lọ́rà ní kò sọ́kùnrin nù wọn nǹkan tí ó wé nǹkan fi jẹun pé tí wọ́n ọmọ yẹn jẹ́ aláṣiwó ni wọ́n aláṣiwó lọ́wọ́ ọmọ yẹn àwọn fi kó méjì wá àwọn fi kó méjì wá tọ́wọ́ dọ̀sẹ̀ ṣe àbá ìlú wọn sọ pé àwọn fẹ́ gba àwọn nídìí nǹkan báyìí àwọn nídìí ìwé orí àwọn nídìí apá àwọn tó ń. ẹ ǹgbà míì kò tó bá yìí wà ilé a máa ń tọ́jú ẹ̀ pàtó àwọn bá dẹ̀ ti rẹ́ẹ̀dì tó máa kó kó tó alẹ́ ọ̀run kábàwọn. kílẹ̀ fi ń tọ́jú ẹ̀ ọtí. ẹ sọ sínú ọtí sọ ẹni pa ìyànjọ síbẹ̀ ìgbàkigbà tí wọ́n bá dìde é lọ bá àwọn ọkọ̀ wa. èlò lẹ́ǹta tí wọ́n bá nílò ọkàn èlò nìyẹn. ìtọ́ ìfẹ̀jọ tọ́nà fẹ́ rà lọ bàbá yìí forty thousand lọ ní ọkàn. èmi thirty èmi forty ọ̀hún náà ló ń ẹyẹ eh, thirty. thirty thousand lórí. bẹ́ẹ̀ni lórí lẹ́tà thirty thousand àbí tẹ̀tà thirty thousand. yẹ ọkùnrin yẹn. ọkùnrin lẹ́tà thirty thousand eh, orí nǹkan. orí yẹn forty thousand. fifty thousand. Eh, lọ́ra forty forty bẹ́ẹ̀ni lọ́ra. kílẹ̀ tó tà fún tó jẹ́ fifty thousand. ẹ̀rọ yẹn ẹ̀rọ yẹn ẹ̀ náà nìyẹn ìgbà mi kan máa kàn déédéé pé wá pé ká wá pé wọn fẹ́ bá a sọ̀rọ̀ ìgbà kan máa ń wá kíní ẹ̀yẹ kíní ẹ̀rọ yẹn ìgbà kan máa ń wá máa ń yà ṣé onímọ̀ sọ fún pé kíní pé kò sí ní máìlì ni àwọn fún àṣà àkùnrin ọṣà lè wọ́n lè kó fi fifty ilẹ̀ ọ̀tá ti ń gbé kakó dání pé torí ọtọ́ bá ti yọ jáde. Eh, ṣé ti orí àbí eh, kankan náà ni kankan náà ni orí ẹ náà eh? orí ẹ náà forty ni ti bẹ́ẹ̀ ni tata fatai. Eh, eh, atakim ẹni kẹta tẹ tó sábà yẹn kọ. tó sábà yẹn ọmọ méjì ló ìsà ló ìrẹsì kéku bẹ́ẹ̀ sọ yẹn ló ra ẹsẹ̀ yẹn ló ra ẹsẹ̀ yẹn ló ra ẹsẹ̀ ìyẹn la lọ mú yẹn ló ra ẹsẹ̀ yẹn ló wà ní ìlọtí yẹn ló wà ní ìlọtí àti tó wà níbi àlídòdò tẹ yẹn ló ní kí ni ṣe gidi yẹn. pàtàkì jimoh lórúkọ mi èmúrin ni mò ń gbé nǹkan tó kọ̀ mí pé mo ra mo ra ẹran èèyàn lọ́wọ́ ẹ̀ two thousand ní àná mo ra ẹran èèyàn lọ́wọ́ ẹ̀ ní àná two thousand mo ra lọ́wọ́ ẹ̀ ní àná bẹ́ẹ̀ ni no ó kọ̀ gé mo ní kó fún mi lẹ́ran ní two thousand bóyá bí ṣe tuntun ara ẹran ló kọ̀ gé fún mi bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ ni sà mo fi máa ń ṣètùtù ni tí èèyàn bá ní stroke àbíkẹ́ ó ní heart problem taba ti jo pẹ̀lú ẹyẹ òǹbẹ̀ pẹ̀lú atari tábà ti jó ara àkàrà àbí kẹ̀kọ́ tábà ti yọlé lórí àgbélọ sórí ìta mẹ́ta tábà ṣiṣẹ́ fún èèyàn bóyá ó ní àtúrò rẹ̀ àbí ọ̀kan tábà sí nílò ògùn fún ara àyà. ara èèyàn dẹ ni ni ètùtù yẹn bá lọ. nǹkan tí mo bá ń lò nìyẹn sá. october kò tí ì lò bẹ́ẹ̀. ah no ẹ̀ẹ̀mejì náà tí mo ẹ̀ẹ̀mejì náà tó tà fún mi náà ni ó tà fún mi. iṣẹ́ bàbá bàbá mi ni. bàbá bàbá yín ló kọ́ yín bẹ́ẹ̀. bàbá mi ló ní iṣẹ́ yẹn. ọmọ náà ló kọ́ kò ń ṣe pé lóra ẹran èèyàn bí mo ṣe rí inú ìwé àwọn nǹkan tó fi treat àwọn èèyàn pé kọ́ lọ ra ẹran kọ́ fi ìyẹ̀bí wọn sọ pé kí n lo ẹran èèyàn ẹ̀mí jìnnà kẹ́ni mo dẹ̀ ra lọ́wọ́ ẹ̀ mi rẹ̀ láti ẹ̀ mo ra kan mo dẹ̀ ra kan ní àná ó ti tán sà. orúkọ tèmi ni bílọ̀ àkì ìjẹ́bọ̀dé mo gbé nǹkan tó gbé mi débì mo ra orí ní ọwọ́ olúkú ìyẹn ti pẹ́ orí èèyàn mo ra lọ́wọ́ ẹ̀ ó ti lé lọ́dún ó ti lé lọ́dún. ṣé tútù ni ẹran àbí gbígbẹ. tútù ni tútù ni gbígbẹ fún un. inú ọdún tó kọjá yẹn bíi february time naija àárín january sí february ló ṣe pẹ́. orí ọkùnrin àbórí obìnrin. obìnrin ni. òkè kílẹ̀ fi ṣe. èmi fúnra mi mo fi iṣẹ́ fúnra mi. iṣẹ́ kí ni. mo fi iṣẹ́ ọ̀la fúnra mi bọ̀ kò ṣiṣẹ́. iṣẹ́ ọ̀la. bẹ́ẹ̀ ni ṣọlẹ̀ mo ṣe fúnra mi kò ṣiṣẹ́. létà mo bá discover pàtó mo rí kò ṣiṣẹ́ tí mo wá béèrè sí mo bá discover pé ó dà pé ṣe ló pa ẹni yẹn iṣẹ́ yẹn kẹ̀dẹ̀ rèé kò gbọ́dọ̀ pa yẹn ó máa ń mu ó máa lọ ń ṣe ọdẹ yẹn lórí títì ọ̀kú lọ máa wú sáré iṣẹ́ tẹ́lẹ̀ nǹkan tèmi pè ní ọ̀gá tèmi ṣiṣẹ́ yẹn tí mo rí i pé iṣẹ́ yẹn ò ṣiṣẹ́ tòró lára tí mo lá mo wá padà lọ wádìí lẹ́nu ẹ̀ pé kíní òun ṣe ètò ti kú fúnra rẹ̀ pé dàbẹ̀ pé ẹ̀yin fúnra ilẹ̀ iṣẹ́ yẹn ò ní ìgbà ìyẹn ló fàjà láàrin màtí ẹ̀ pé o sọ pé ṣì ló pa o sọ pé ṣì ló pààyàn ìyẹn fàjà ń gbà yẹn láàrin wa mo wá ń bá mo wá fẹ́ máa bá ilé ìṣe ìkejì ẹ̀ tó jẹ́ táyé ìyẹn ń lọ bí ìlú gbàyàn. báwo lẹ báwo lẹ ṣe mọ̀ ọ́ra báwo lẹ ṣe mọ̀ báwọn ń ta yẹn. a ti mọ ọra láti tú ẹni kọ́ba ẹni yẹn ti kú olúwo mi ti gba gbórúkọ ẹni yẹn ẹni yẹn ti kú tú ẹni yẹn mọ́ra wa òun ló mú yín mọ̀ wọ́n. òun ló jẹ́ kí n mọ̀. sóun ló jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn ń ṣe irú oko yẹn. ẹlẹ́ẹ̀kejì tó ẹ wá rà lọ́wọ́ nǹkan. lọ́wọ́ kì í ṣe méjì péré mọ́ra lọ́wọ́ tó bí ìgbà márùn-ún kì í ṣe méjì péré mọ́ra lọ́wọ́ ẹ̀. bọ̀ ní gbogbo ayẹyẹ ó ti nù ẹran tó jẹ́ ẹran tó jẹ́ ẹran ara èèyàn. ẹran lẹ ẹran lẹ́yìn ọmọdé ẹran lẹ́yìn ìgbà yẹn. ẹ̀mí ló lẹ́rú rí. ẹ̀kọ́ péré ni. ok ẹran ara èèyàn ni àwọn ẹ̀mí ara èèyàn tó kù. orí yẹn gbà yẹn forty thousand ló ta fún mi mo wá ní kó bá mi gẹ̀ẹ́tì ẹran gbà yẹn ó ta ẹran ẹ ó ta fún mi ten thousand ló fi jẹ́ fifty thousand. ìbò lẹ́yìn tí kọ́ṣẹ́ ìṣègùn lílo ẹran èèyàn fún oṣùlẹ̀. lo kì í ṣe pé ẹ pé bí ẹ bí bàbá yẹn ṣàwo sí bàbá yẹn ṣàwo jáde sí tí wọn bá ń wá. níbo lẹ ti ṣe níbo lẹ ti ṣe. èmi ọwọ́ dáàdì mi lè ti kọ́ṣẹ́. dáàdì mi Kwara State bọ̀tí ẹ̀tì. ṣé dáàdì náà ṣe wà. ọtí kù. níbo. Kwara State. Kwara State. sọmọ Kwara nìyí. bẹ́ẹ̀. ibo ní Kwara. ó máa rán. ó máa rán mo máa ràn ní kọ́ra ewé gbalẹ̀dẹ́ ìjẹ̀bú. o tún ibi iná bí mi sí. ok ìpínlẹ̀ Ògùn náà bí mi sí. Ògùn state náà bí mi sí ìjẹ̀bú náà bí mi sí mo padà lọ́lé ti lọ kọ ẹ̀sẹ̀ bá padà sí ìjẹ̀bú. orúkọ tí. Adébáyọ̀ Alẹ́bíoṣù. kátàmọ́ ọdún mélòó. fifty six. níbo la ń gbé. ìtàǹtẹ̀bọ̀. ìtàǹtẹ̀bọ̀ níjẹ̀bú. ìjẹ̀bú òde. ok kí ló gbé dé ah, mo kàn dédé rí àwọn ọlọ́pàá ní òwúrọ̀ àná ni tó wá gbé mi mo dẹ̀ sọ̀kalẹ̀ mo ṣílẹ̀kù mo sọ̀kalẹ̀ mo àwọ̀ṣọ wọn tí mo mọ Lukman mo lábúrò mi ni wọn gbé láàrin máa tiẹ̀ mo ní kó sí kankan mo lámọ ó ti tó bí ọdún méjì sí mẹ́ta ti àti ṣe àṣẹ mítìn lọ́dọ̀ wa ni mítìn ẹbí lọ́kọ̀ dẹ̀ sọ pé kí n wá kójú iṣẹ́ kan fún mi mo dẹ̀ súnmọ́ mo dẹ̀ gẹrun náà ojú báyìí lọ ó dẹ̀ bá mi sọ sínú ìkìdámátọ̀ ọ̀tọ̀ ó bọ́ ti sí mi ò lo ojú iṣẹ́ fún mi ibẹ̀ ló rà mọ́ so mi ì mọ̀ ń pa tán kó síbẹ̀ yẹn mi ì mọ̀ ń rárá. ṣùgbọ́n ètò ṣe fún yẹn ṣé ẹran èèyàn ní. bẹ́ẹ̀ ok oògùn kí nìyẹn ṣe. kò tí ì ju ẹ fún mi ó sọ pé ó sọ ń bẹ́ẹ̀ náà sálẹ̀ bẹ́ẹ̀ olóhùn ó ní òun máa ju iṣẹ́ fún mi. ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹran èèyàn ló. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni àjọṣe tẹ́jọ ní tó fi tó fi wá fi gbógun ẹ̀ fún. àjọ mítìnì ẹbí ló pàápọ̀ fámìlì yín ni báwo ló ń ṣe jẹ́ sí yín. àbúrò mi ni. àbúrò yín ọmọ bàbá kan náà ọmọ ìyá kan ọtí àwọn mọ̀tà ẹ̀gbọ́n ta àbúrò. ẹ̀yin lọ́mọ ẹ̀gbọ́n òun lọ́mọ àbúrò òun tó ọmọ ọdún mélòó. mi ò lè jẹ sá. ṣé ẹ ti níyàwó. ọ̀dọ̀ yàwó yìí náà lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni ọ̀sán mú mi. Fatai Rashidi hmm? Fatai Rashidi Ìjẹ̀bú Òde ni sá. iṣẹ́ wo ló ń ṣe. máa ń ṣe palm máa ń ṣe umbrella báwo lè ṣe dé àgọ́ ọlọ́pàá. mo wá ra nǹkan ni sà but mo wá ra ni mo wá ra nǹkan lọ́dọ̀ wọn ni ní délé ni sà ṣẹgbọ́n sà wọ́n tẹ̀ tuntun kó nǹkan yẹn fún mi kí n dẹ̀ sanwó báyìí kí n dẹ̀ sanwó fún ẹni tí mo ra nǹkan lọ́wọ́ ẹ̀ obìnrin ni ò kí n dẹ̀ sanwó nǹkan tí mo ra lọ́wọ́ ẹ̀ ṣé mo dẹ̀ gbọ́ pé ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá kọ́ sọ̀rọ̀ àǹdí everybody gbogbo ẹni tí mo ra nǹkan lọ́wọ́ ẹ̀ ó sá lọ ráyè fún lówó ní pẹ̀lú ẹni yìí náà pàápàá. kí ni nǹkan tó ra lọ́wọ́ sìgá ni sà Gàlúwárà lọ́wọ́. bẹ́ẹ̀ ni sà. sọ kí ló mọ̀ nípa àwọn èèyàn kan pa. mi mọ̀ nípa nǹkan kan nípa pa ṣé ló ń yà mí ṣé white London mo wá rà mi mọ̀ Ibrahim. ọmọ bo. ọmọ Ìjẹ̀bú Òde. ni mo ń gbé Ìjẹ̀bú iṣẹ́ wo ló ń ṣe. ọ̀kadà ni mò ń gùn. tó báwo ló ṣe dé àgọ́lọ́pàá. mo tó ṣẹlẹ̀ ni pé lukú yẹn lukú yẹn ilé tó ń gbé ilé tó ń gbé wọ́n ń ta àgógóró ń bẹ̀ wọ́n ń ta sìgá ń bẹ̀ wọ́n ń ta ọtí ń bẹ̀ tẹ́mi bá ti ṣiṣẹ́ lọ màá wá síbẹ̀ wúmà kan ń ta sìgá ń bẹ̀ màá ra sìgá màá fa sìgá màá mu jẹ̀dì màá ṣiṣẹ́ mi lọ bí ṣe ṣiṣẹ́ dé ní ìrọ̀lẹ́ àná sìgá wù mí fà mo kọ̀ wá síbẹ̀ ni wọ́n á ra sìgá mi ṣe ra sìgá èmi kan mi kì í sanwó ọyẹ ní ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá pàtó mo dẹ̀ mọ̀ pé èmi ò ṣe nǹkan òfin mi ìbẹ̀rù mi mọ́ nǹkan kan mo gẹ̀dẹ̀ dúró mo sá sí ibi tọ́lẹ̀tì kan nínú tọ́lẹ̀tì yẹn ṣálọ́ ti mú mi àtọ́dẹ̀ mú mi ayọ̀dẹ́lẹ́ lọ́ọ́ mú mi lọ sọ́ba lẹ́ndé láti bá lẹ́ndé la fi débí mi mọ́ nǹkan kan mi mọ́ nǹkan kan pa ẹ̀ mi mọ́ ẹni tì. ó yá orúkọ yín. sálámà rájí. ọmọ ọmọ tọ́kì ni. bí mo yìí mi mo wá bá boyfriend mi mọ̀ pé iṣẹ́ kínní ló ṣe. ta ni boyfriend yín. Taiwo. Taiwo. ẹni tó ń pààyàn ni àyàn eh, boyfriend yín ìgbà náà ti bẹ̀rẹ̀ sí fẹ́ra. àṣẹ mi ẹ ṣe mo ẹ̀ṣẹ̀ mo kò tí ì pé six months o. ṣé eh, ẹ̀yin ò sí nílò ọkọ ni mo wá ń lọ ọkọ àmọ́ ó ní ìṣòro tó ní mi tí mo fi ní tí mo fi ní ní boyfriend. ok kí ló kí ló ń fún yín ó ń fún yín lówó. kò fún mi lówó mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá sọ́dọ̀ ẹ̀gàn sẹ̀fù mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá sọ́dọ̀ ẹ̀. ọkọ yóò rẹ ọkọ yóò mọ̀ pé ẹ̀yin ò lálẹ́. kò mọ̀ pé mo wá sọ́dọ̀ ẹ̀ báwo ló ń ṣe ọlọ́pàá ṣe wá mú yín. ọlọ́pàá bá mi nínú ilé nínú pásẹ̀jì tí mo jókòó sí àwọn ọmọ yín kọ́. àwọn ọmọ mi wà ní ọ wá sọ́dọ̀ mi sọ ọ̀dọ̀ àbúrò mi jẹ́ bòde mo kọ́ wa alẹ́ pé inú ilé ọ̀dọ̀ àbúrò mi yẹn gbẹ táìsì pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú ọkọ ẹ̀ mi dẹ̀ fẹ́ sùn sí pẹ̀lú mi wá sùn sí ọ̀dọ̀ tòun bíbá àwọn ọmọ mi sì wá jẹ́ bòde náà sí. ọmọ ọdún mélòó ni. mo ti tó fọ in thirty three thirty five years. Hmm, ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà gbọ́rọ̀ o ṣe rí i pé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí ṣe rí i pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ táwọn ará bí yẹn sọ wọ́n ní àwọn ọmọbìnrin làwọn ń lò ọmọbìnrin ni wọ́n ń lò kí dẹ̀ ni wọ́n fi ń ṣe wọ́n wọ́n ń tàn wọ́n wọ́n ní bí àwọn ọmọ olóṣò nǹkan kan ẹ wá wo yín dàmọ́lá yìí gangan tán wá pa àlè ló jẹ́ fún kan nù wọn wọ́n dẹ̀ tán ṣé mọ̀kàn ti mọ tán fẹ́ ṣe wọ́n tàn ó dórí bẹ́ẹ̀dì gbogbo àná láti gbọ́ ẹ̀yẹn wá wo obìnrin tó sọ̀rọ̀ láàstì ó lóun ṣe kíni àwọn wálé ọdún torí pé ibi táwọn ti wá sọdún kò gbà wọn lòun ṣe wá lọ sí ilé boyfriend òun ṣẹ́yìn náà rí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ pàápàá jùlọ nípínlẹ̀ Ògùn ṣẹ́rí pé àwọn àwọn àwọn nǹkan burúkú kan ń ṣẹlẹ̀ láwọn ìlú wa kan nílẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ àfikọ́gbọ́n ẹ̀jẹ̀ àṣìá ẹ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́bìnrin tẹ́ẹ̀sì ṣe tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì lengelenge kiri <laughs> ewu ń bẹnu ayé o gbogbo ẹ̀yin e, e, e, pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú èbó ẹ bá ń ṣe àìkú dọ́dọ̀ àwọn èèyàn yín tó wà ní nàìjíríà torí àwọn ẹni bí pọ̀ káàkiri àwọn ìlú wọ́n fẹ́ dọ wọ́n fẹ́ dọ lọ́rọ̀ òòjọ́ owó kíákíá náà ń wá bọ́lọ́ òsì ṣe mọ́ tú àṣírí wọn rè lẹ́yọ kọ̀ọ̀kan èmi kàn ní kí n mú wá ní o ká ṣe kí ni ká fi kọ́gbọ́n torí àwọn bàbá wa bọ̀ wọ́n ní ọgbọ́n ẹnìkan ò tó bẹ́ẹ̀ ni mọ̀ràn ẹnìkan ò tó bọ̀rọ̀bọ̀rọ̀ lágbára ọlọ́run a ní kó sọ́wọ́ orí wa ò ní gbàbọ̀dé bẹ́ẹ̀ la ní kó sọ́wọ́ àwọn agbénipa afiniṣòwò yìí lágbára ọlọ́run kò ní jù báyìí lọ ẹ bá ń ṣe àì kó dọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa ẹ ṣe ń tẹ̀ ń ó dàbọ̀ ó dìgbà kan náà.